láti dúró ṣe ilé máa mọ̀ pẹ́ra kí ló tó gbára léyà. Tí ẹ bá kùnà láti dúró ṣe pẹ́ra ìmáàmù kó tó lè kọ́ pẹ́ra léyà jẹ. Wọ́n á ní ẹran tó pa ẹ́ ìjàrá léyà. Láti ṣàlàyé pé ìtàn àtàn yẹn kò rí bẹ́ẹ̀. Ìtọ́jọ́ pa ni pé jẹ́ kí àjòjò bá fẹ́ràn kọ́kọ́ sẹ́yìn gbà sí abàtìkẹ́ ọ̀rẹ́ yìí náà. Tí màá bá ti kẹ́rọ̀ náà, kọ́tọ́ ti kéèyàn pa ẹ̀ràn léyà rẹ̀. Àìsàlàyé kẹ́rù ti jẹ́ pé ìyapa ó ń láàrin àwọn nípa dala gbàlérò pẹ̀lú imam sáàbọ̀lọ̀ gbẹran síwájú kótó gbẹran ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ àti kí àtàlẹ́ òṣèlú ṣe. lọ́dọ̀ wọn wọn ní ṣé ìmáàmù sọ̀láàtì àbí ìmáàmù fáà ṣé ìmáàmù tó síwájú àwọn èèyàn kírun àbí ìmáàmù tó agbọ́dọ̀ gbọ́dọ̀ sílẹ̀. àwọn ètò pọ̀ jù nù wọn wọn ní ìmáàmù sọ́lẹ̀ ìmáàmù ìrọ̀rùn eh, eléyìí tó túmọ̀ sí pé lọ́dọ̀ tí wọn ìmáàmù tó kírun lẹ́yìn rẹ̀ ọ̀gbọ́dọ̀ pẹ̀ràn léyà tó wá tó tó pàṣẹ. ọ̀rọ̀ oríṣi kejì tó ń gbà látọ̀dọ̀ látọ̀dọ̀ ìmáàmù Malik be onígbé ìmáàmù táàdù ó ti kọ́ pẹ̀ràn káwọ́ tó pàṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n tún ká ní ọ̀dọ́gba ìṣúná ni ìmáàmù kọ́à wọn lọ gbọ́dọ̀ jẹ́ ìmáàmù tó làtẹ àtiwájú orílẹ̀-èdè ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ kejì ọ̀lẹ́ ọ̀tẹ̀ wọn àtẹkínní àtẹkejì òfin kan tó tẹ̀ wọn lẹ́ káwọn bá ti dúró lè wọ́n kírun ayé tí wọ́n ti kírun sọ́lá ọ̀gbẹ̀rún léyà lẹ́yìn rẹ̀ bàbá wa ní. ومن لا إمام لهم فليتحروا صلاة أقرب الأئمة إليهم وذبحا صلاة الأئمة يهنيما ابتنك وانك أو إيران لما مرتيه ولا تسمى بشيء واحد kẹ́sì fojú wo àsìkò tó tọ́ka pé ó ti pẹran léyà rẹ̀ ìgbà náà ní kẹ́yìn tó pa ẹran léyà yìí kẹ́yìn bá wà bíi tí o ti sílẹ̀ máa mú wọ́n ní kẹ́ wo ìlú tó súnmọ́ yín níbi tó ti kọ́ àwọn ti ní ìmáàmù tí ìmáàmù ó ti pẹran ẹ fojú ku ìgbà tẹ̀ ń wọ yẹ ká fún ọtí kírun rìn àtìgbà tẹ̀ ń wọ yẹ ká yí pé ìmáàmù ti pa ẹran rẹ̀. eléyìí báyìí tó ti ṣe rínu lọ́dọ̀ àwọn tó ń sọ wípé àfikẹ́ dúró de ìmáàmù kọ́ pa ẹran léyà rẹ̀ náà wọn lè tọ́tọ́ gbàtà sọ pé dáàtì ó dè nínú ẹ̀yìn ó ti ti kọ́jọ́ pé lè tètè yẹn gbé abúlé téèyàn wà wọn kì í kírun ẹ̀yìn níbẹ̀ ọlọ́run sì bùkún yín ẹ̀fẹ́ pẹ̀ràn léyà báwo lẹ́nu bẹ́ẹ̀ yóò ti máa ṣe ni pé ẹ máa fojú wo ìrun ìmáàmù tó súnmọ́ ìlú yìí níbi tí wọ́n ti kí ìrun ẹ̀yìn tẹ́bá ti rí i pé wọ́n ti kírun yìí dìbọ́ sẹ́yìn ẹgbẹ̀rún lé ayé kò sí sọ́kàn yìí pẹ̀lú pé ìmáàmù kan pẹ̀ràn kò pẹ̀ràn. ìbẹ́ẹ̀ láàmú sí lẹ́ni tó bá wà bí sí kò sí ìmáàmù.